الرحمن الرحيم باب من زار قوما فطعم عندهم حدثنا محمد قال حدثنا محمد بن سلام قال حدثنا عبد الوهاب عن خالد بن حذاء عن أنس بن سيرين عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم زار آل بيت من الأنصار فطائم عندهم طعاما فلما خرج أمر بمكان من البيت فندح له على بساق فصلى عليه ودعا لهم الحمد لله رب العالمين ثم صلاة والسلام على نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لين باتي أن الله سبحانه وتعالى ọba tí ó tó kọ́dà kí a lè pàdé lórí ètò wa léyìí tí ó mọ dé tí gbogbo wa ní gbogbo ọjọ́ júmọ́ ní aago mẹ́sàn-án àbọ̀ báyìí abẹ́ Allah subhanahu wa ta'ala ọba tó fún wa nígbà láàyè ta abẹ́ níjẹ̀jọ́ kójọ mọ́sàjẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ojúmọ̀ láyé tó sì gbà fún abẹ́ náà mọ́sàlẹ́kùn rẹ̀ wá fún ọlọ́run gbogbo ìtí à ń dúpẹ́ lórí ẹ̀ ọlọ́run kójọ mọ́tò bàjẹ́ kankan ìfọ̀ ayabalẹ̀ gbogbo gbà mọ́sàlẹ́kùn ìfẹ́ nìkọ̀ọ̀kan wa abẹ́ Allah subhanahu wa ta'ala ẹnu wọn bá tẹ Ramadan kù sí àtúnbẹ̀ Allahumma àti láyé gbogbo iṣẹ́ olóore tí wọ́n fi rojú rẹ ọlọ́ba Allah subhanahu wa ta'ala ń bẹ abẹ́ kójọ mọ́sà fún wa ṣe atọ́rọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún anábọ̀ Muhammad ìkẹ́ àtọ́lọ́ ọlọ́pọ̀ mọba àwọn ará lẹ́rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwọn tí wọ́n tẹ̀ lójú pọ́nà rẹ̀ títí tí ó fi dijọ́ àlùkìyámà abẹ́ Allah subhanahu wa ta'ala ti mẹ́ àti gbogbo olùgbọ́ ọmọ yòówá kó nù kẹ́nà ọlọ́run akíwá padà sórí ètò akùnúsọ̀ sọ́nà níbi tí àtìmọ̀ ìgbéyẹ̀wò adábọ̀lùmọ́ fọ́rọ̀t ìyẹn báwo ni mùsùlùmí ṣe bọ̀rọ̀ bá nílò kí làwọn ìwọ̀ kan ti ń láàrin wa bó la ṣe lè pe ìwọ wa à ń rí i pé nínú ìjọmọ ẹ̀yẹ́ ẹ̀sìn òun ni ẹni tó jẹ́ pé tí máa ń dùn mọ́ni òun la máa rí pa ń gbìyànjú láwọn ṣe fún ni gbogbo ohun tó bá lè dá àárín ìjọmọ ẹ̀yẹ́ ẹ̀sìn rú a máa gbìyànjú láti jìnnà sí ó wà ní ẹ̀kọ́ eléyìí tí anabi sallallahu alaihi wasallam tó wá kọ́ àlè òun mẹ́ eléyìí ní túmọ̀ sí pé ìsẹ̀mí ayé wa nípa ẹ̀sìn ó wá jẹ́ kó yíwa pé kò ságbègbè kan nínú agbègbè sẹ́mi ayé ọmọnìyàn tọ́lọ̀bà aláwọ̀ ní kànáàbì ọ̀tọ́ọ̀chì tó lè gbọ́dọ̀ yé wa dáadáa pé ìṣesí kan bẹ ìwàsí kan bẹ téèyàn kan ó padà mú wá lọ́la tọ̀sẹ̀ àtúkọ́ jẹ́ pé ànábì ti lapa lórí ẹ̀rí dáadáa àbí tí wọ́n bá fẹ́ tẹ̀lé ìlànà rẹ̀ lójú àkó abẹ àdáwò tí máa kàn tí ìjọyìn lè tẹ̀lé tọ́ náà tó ṣiṣẹ́ rẹ̀ máa mẹ́jọ ṣẹlẹ̀ sí wọ́n lọ. a rí i pé báàbù tí à ń bá lọ òun náà ni báàbù àzìyárọ̀ ìmáa bẹ́ni wò àti kàyẹn ṣáájú báàbù àzìyàrọ̀ ìmọ̀ bẹniwò kéèyàn ó lọ máa bẹ̀ra ẹni wò á rí i pé tábà lọ bẹ̀ra wa wò nínú àwọn oore pọ̀ tá a rí bẹ̀ nínú àwọn oore ó pọ̀ eléyìí tí a rí bẹ̀ ìmọ̀ bẹ̀ra ẹni wò ká lọ máa wò pé lágbájá ó tójọ́ mẹ́ta ò sí kò sí o kì í ṣe pé ó dìgbà tó bá ń ṣe ìnáwó ìyá tó rò pé ó pè wá tó bá pè wá yẹn yẹn tó ń dọ̀ràn yẹn bọ̀ nìyẹn àmọ́ nínú tá a fẹ́ láàrin wa ọ̀nà nìkan máa bẹ̀rẹ̀ àwọn bó ṣe jẹ́ pé ìbẹ̀rẹ̀ ẹni wòye ó láwọn ẹ̀kọ́ eléyìí tó pọ̀ àbí alákòjọ kó má ṣàfi mà wá kójọ kó jẹ́ ká lè tẹ̀lé torí gbogbo nǹkan ló níwọ̀ tiẹ̀ ìsìláàmù tiwa òun ló láwọn òfin tá a máa fi gbà ṣe gbogbo nǹkan bàbá fún yàn lóúnjẹ ẹni tá a bá fẹ́ gbàlejò èèyàn ká má kó nira bẹ́ẹ̀ ni tó fẹ́ gbà wá lálejò so ara ọ̀kan nìyẹn so nínú ẹ̀ bákan náà ò pé káwo àsìkò wo ló ṣe déédéé tí ẹ̀ máa bẹ́ẹ̀ yàn wò sórí akí ìṣá ìtànsìn ìyẹn wá ní mo fẹ́ lọ kí lágbájá láago mẹ́sàn-án àbọ̀ sẹ̀mọ̀ pé kò bá a mú pọ̀ tó ti kò bá a mú ọ̀tọ̀ lálejò tó dé bá mi ọ̀tọ̀ lẹni tá a fẹ́ lọ mo kà fẹ́ lọ chẹ́ẹ̀kì ẹ̀ tó gbogbo àwọn tí wọ́n máa ń nájú tí wọ́n wá kúrò nílé wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ péjọ sásẹ̀mblì kì í ṣèṣe sí tó dà lẹ́yìn aago mẹ́sàn tá a ti kí ìṣá ìtàn bá dà láti lè ṣá a bá ti kírun ìṣá ìtàn lálẹ́ nítorí àti nǹkan alùpùpù padà sílẹ̀ torí pé àwọn aráalé wa náà ní ìdí wa àwọn ọmọ wa ní ìdí wa àwọn ìyàwó ní ìdí wa àwọn ẹbí wa ní ìdí láti fi ká lọ gbọ́ bùkátà wọn nínú ilé kí ni wọ́n ń fẹ́ kí ló ṣẹlẹ̀ látàárọ̀ sí jídá sìkọ̀ yẹn ìyẹn ni ká ṣe ìyàrá wọ́pẹ̀ mùnásìbò àsìkò táwọn èèyàn máa ń sun fiesta lọ́sàn-án àyè bẹ́ẹ̀ yẹn wò ń gbà yẹn tó ti yé téèyàn máa ń téèyàn máa ń bó tẹ̀jẹ́ wípé ó jẹ́ sísì kan eléyìí tó ti parẹ́ ó parẹ́ láwùjọ wa ń bí kọ́lọ́dà kò kó ṣàánú fún wa ó lágbájá ń sun ọ̀sán ẹ̀dá kẹ̀ gbogbo iná ìsun ọ̀sán lé wọn ìsọ àwọn ọmọ wa náà yẹ ká lè fi kọ́ wọn kan fà siesta kẹ̀lúlà ni wọ́n máa ń pè anabi sallallahu alaihi wasallam ó jẹ́ nínú ìṣesí kan tó máa ń practice ni ó máa ń rẹjú lọ́sàn-án toró máa ń fún yàn lókun àlàáfíà ó wá máa ń fún yàn nígbà láàyè láti jí lóru ó á rí i pé lóru ńgbà míì ó lè pẹ́ kéèyàn tó sùn nílé lóòótọ́ bẹ́ẹ̀ ó wá pẹ́ ó tètè jí ṣe n tí ò ní jẹ́ kó máa dẹni tí ó máa slow lọ́sàn-án kankan mọ́ra wọn àbí tí ó kásùbà tàbí tí ò nílé kásùbà ò ní pé kó ní kó máa fà siesta tó jẹ́ ìṣesí kan eléyìí tó dáa púpọ̀ téèyàn máa ń ṣe máa ń jẹ́ kọ́pọ̀ jí pépé àbí Allah subhanahu wa ta'ala kójọ kó máa sàṣoṣù aláyàbalẹ̀ jù báyìí lọ ọ̀pọ̀lọpọ̀ wa aláníṣẹ́ wa oorun yẹn náà ó lè ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ nap eléyìí bó sọ nap so bó ṣe rọra sùn tó kàn ẹ̀wù so ọmọ ìgbà alásùnà ni àbá rest chair so kò sí tán fi rest chair ṣe kọjá ìkókò ṣe kíni ó fẹ́ relax bẹ́ẹ̀ àbí alákòjọ bá fàyọ ni sọ ẹni tá a fẹ́ lọ bẹ̀wọ̀ ó dá ká sọ fún tẹ́lẹ̀ ṣáájú ká pè é nígbà tá a gó tiẹ̀ wáyé tí ẹ̀ lè bẹ̀rẹ̀ pé mò ń bọ̀ wá yín o so wọn àfẹ́ kákà lọ jálóyàn lásìkò tí ò tẹ́ lọ́rùn so nú ta tó gbọdọ̀ ṣe tá a gbọdọ̀ mójú mi ní adamu ziyara onílẹ̀ alistihzam tá a bá débi tá a ti sàwọn àlékún wa rahmatullah asálámà lóòótọ́ ni wọ́n ti dá wa lóhùn sálámà wọn tí ìnìka wọlé sòlé yìí dápọ̀ tábà wá báyàn lásìkò tí kò lè gbàlejò wa kò sílẹ̀ tí ń bẹ̀ fún wa tó bá sọ pé ah, ẹ dákun padà wá wọ́n bízì wọ́n ní kẹ́ padà wá òun ah, ànulé ó sì ní kẹ́ padà wá bẹ́ẹ̀ ni nínú òfin ẹ̀sìn ni wọ́n suratu Nuh Allah subhanahu wa ta'ala fa ta'awuru lam sabati wa idha qila wa idha qila laqad rji'u farji'u wa asqa lakum tán bá sọ fún pé padà wá ẹ jẹ́ ká lọ ká padà tó bá lè mú èèyàn tó dúró lẹ́nu ọ̀nà èèyàn tẹ sálámà lẹ́ẹ̀mẹ́ta tí wọ́n bá ti dáhùn ohun tí wọ́n sọ fún wa tán bá bẹ́ẹ̀ fẹnu sọ ni pé máa padà lólè rẹ̀ àìsí ìyọjú lẹ́nu ọ̀nà tó ti yé èèyàn wà lọ́mọ yóò wà lójú wíńdò pé à ah, èèyàn mú gbúrò èèyàn ló lè wọ́n yọjú lójú wíńdò sọ́gà wà rárá o ọ wà lọ́mọ má yọjú má yọjú so kì ṣe tètè tó da rárá sọ wà bí kó má fa yọnu sí wa nínú ẹ̀ bákan náà ó má ẹwà nábì sallallahu alaihi wasallam àwọn sàhábà ní ti máa ń bọ̀ láti journey tó máa ń bọ̀ láti travelling ibi tó máa kọ́kọ́ ń lọ ní pé kí ni yóò kọ́ lọ masjid so àwọn aráalé ti mà kó dé so àwọn aráalé gbó ti mọ̀ sí kí ni wọ́n ti mọ̀ prepare àná ilé kalẹ̀ bóyá oúnjẹ ni o bóyá ìgbà ni òun ó tún lé ṣe ni òun ó tún àwòṣe kòkó bàbá sars kankan so òun ó ti mà so kódà tó jára lé wa tá a bá ń bọ̀ ẹ ká notify wọn pé ah, a àti o àti bá o àti dáwò àti wọlé so bákan náà tá a bá pé méjì mẹ́ta tá a fẹ́ lọ bẹ̀yẹn wò àwa wọnú ilé ẹni tá a fẹ́ lọ bẹ̀ wò adabu ziyara la fẹ́ tírìtì dẹ̀ so ká sáré bojú òkàlẹ kàdésì kan lórí kọlọm kọjọ kó gbalẹ sọ lọ́wọ́ wa àwa tó méjì tá a lọ bẹ̀yẹn wò àwa dénú ilé ẹni tá a lọ bẹ̀ wò tí ń gbà wá lálejò ó sì ló làṣẹ nú ilé yẹn so àwa mẹ́ta àwa méjì àwa lọ tún lọ kójọ àwa tún sọ̀rọ̀ kẹkẹlẹkẹlẹ ṣẹbàgẹ kí ni ó máa rò pé ah, ẹ̀dá sọ̀rọ̀ ni àbọ̀rọ̀ ni so gbogbo orí ìṣesí ó wà nù kan tí a gbọ́dọ̀ nínú ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ mọ̀ tá a bá fẹ́ bẹ ni wò ká lè sọ kó lè yẹra wa dáadáa ò pé ẹni tá a fẹ́ lọ bẹ̀ wá fẹ́ lọ kí i àwa dúró láti àyílà àwa kó bẹ́ẹ̀dẹ̀yà lásàrè ẹ ti rí pé àti ń kó nira bẹ́ẹ̀ ni tá a lọ bá so ó ní bùkátà kan tó fẹ́ gbọ́ pé ó ní nǹkan kan tó fẹ́ ṣe tó ti kò dáa ká ṣe kíni ká pẹ́ torí pé ìlọ bẹ́ẹ̀ ni wò ó jẹ́ nǹkan tọ́ba Allah subhanahu wa ta'ala tọ́ba Allah nífẹ̀ẹ́ sí tó jẹ́ pé òun fúnra ọlọ́run ló ṣàdúrà fún wa gẹ́gẹ́ bí hadith àkàlọ ipe tibta wà bọ́ọ̀bà mamishaka tibta dáadáa ló ṣe ìrìn rẹ gan tó jẹ́ ìrìn kíni tó dáa naam wàtàbà wà àtàmẹ̀nzílà minal janna alátún wà tún sàdé òfò àtà pẹ̀lú yọ̀ǹdọ́lọ́ pẹ̀lú àbẹ̀wò tó ṣe pẹ̀lú ọmọ ìyá rẹ̀ ọláwọn àyè kan kalẹ̀ nínú àlùjànnà ọlọ́mọṣàṣe bẹ́ẹ̀ fún wa. tàbá fẹ́ kúrò lọ́bẹ̀ níta lọ́bẹ̀ wò Allahu akbar ẹ̀wẹ̀ kọ́ ẹ̀sìn wa sódì tí ra kan la sáré sọmọ àwọn èsì táwọn alùmọ̀sẹ̀ lórí ọlọ́ba sanwó-ẹlẹ́ sọ lórí kójọ kójà náà lórí padà kalẹ̀ àì kúrò lọ́dọ̀ ẹni tá a fẹ́ lọ àì jáde lọ́dọ̀ rẹ̀ àkágbá yọ̀ǹda pé a ti ń lọ ẹ wo yorùbá yorùbá ní ẹ̀jẹ̀ alọ́mọdàgbére oyè ìwọ ẹ̀kọ́ ẹ̀sìn ni kékéyàn dágbére pé ah, oníṣàlà bí apáta ìpínlẹ̀ tí ń sìn ẹ̀ ẹ̀ máa yọ̀ǹda ọ̀ ẹ̀ dákun tó ti ẹ̀jẹ̀ kágbá yọ̀ǹda lọ́wọ́ abẹ́ alákòjọ kó má sá ìyọnu sí wa hmm. ta ẹni tá a fẹ́ lọ bẹ̀ wò ó dá kásàdéhùn fún ó dá kásì kí ni kásàdéhùn fún pé à ń bọ̀ wá ń bẹ̀ wá wò tàbá wá sàdéhùn fún yàpá fẹ́ bẹ̀ wò ó dá ká má yàpá déhùn yẹn kàmùṣẹ̀ torí pé yóò ti prepare ahead kalẹ̀ eléyìí tó máa ń pààyàn láyà ni pé à lásìkò tí nǹkan wọn ìlẹ́yìn tó máa bẹ̀yàn wò gbogbo gbà náà la máa ń sọ fún wa gbogbo gbà náà kọ́ ló ń jẹ́ tó lè jésù sotí àgbálùmọ̀gán wà ń tà ń sìn tó tẹ́yìn bá fọ́ àtọ̀sán àtọ̀gẹ̀dẹ̀ náà ó sì kí ni ó tó nìkan àlejò yóò bá ní omi lè wọ àlejò rabi Allah subhanahu wa ta'ala kó mọ́sá ayọ̀ ní sọ́wọ́. ẹ jẹ́ ká wo báàbù kan eléyìí tó tẹ̀lé káwò tó jọmọ́ ra wọn bí ó jọra wọn. báàbù tí bàbá sọ fún abu abdullahi muhammed bin ismail al-bukhari rahimahullah rahmatan wa sàlọ́ jáde bàbá náà pé bá a sàlékún àforíjì fún wọn kó jọ bá wa kó apapọ̀ káṣẹ ìpàdé imam bukhari pé ah, àfa tó kó ẹ̀kọ́ tó pọ̀ tó kó jọ fún wa ni oníbàbò máa ń zára kọ́mẹ́ ojúpọ̀ nìkan ẹni tó bá bẹ àwọn ìjọ kan wò tó bẹ àwọn èèyàn rẹ̀ kan wò fàtọ́ yìí máa ń dà òun ó wá jẹun lọ́dọ̀ wọn Allahu akbar ṣàtìrì ajá wípé ó dáa jùlọ téèyàn bá fẹ́ bẹ̀ wá wò kódà bó jẹ́ nǹkan kékeré kì ṣe pé fẹ́ jẹun yẹn rẹpẹtẹ kákan rí pé a pèpè àlọ́dọ̀ bẹ àwa náà tí wọ́n bá gbé nǹkan kan fún wa ẹ má jẹ́ á yanra so kódà bó jókè lè kòkèlè méjì káwa nínú olùwà ọlọ́ba àtàlẹ́kùn dára wa gùn wọn mọ̀jẹ̀ kí wọ́n bá padà sí àbúrò ẹni rí ni wọ́n abẹ́nú àmọ̀jẹ̀ kí wọ́n mọ̀jẹ̀ kóòrùn wọn wọ̀kọ̀ ọlá ìpè méjì àti gbogbo àwọn tó jẹ́yàn dáadáa bẹ́ẹ̀ abẹ́kọ́sọ àwọn náà lọ́lọ́rọ̀ tọlọba ẹni tẹ́wọ́ gbò láti rí táyé àti lálọ́kẹ́ yá wọn wọ́n wá lọ bẹ ìkànnà àwọn wa wò nílọrin nínú àwọn tí wọ́n jẹ́ alábàgbé wọn tí wọ́n ti gbé ìyàwó sẹ́mà inú ìyá yẹn fẹ́ ó fẹ́ lè sọ̀rọ̀ ẹ̀dí túwó torí pé wọ́n ṣe kí ni wọ́n jẹun lọ́dọ̀ rẹ̀ sunna anabiwa muhammed sallallahu alayhi wa sallam agbábìlẹ̀ sọ pé hadassana muhammed bin salam albinkendi qala hadassana abdulwahab bin majid qala hadassana khalid bin al-azai an anas bin sirin anas méjì ló gba hadisi wa anas àkọ́kọ́ tabi'in anas ẹlẹ́ẹ̀kejì onífàdé anabiwa muhammed anas bin sirin ó jọmọ ya àfa àwọn àgbà muhammed bin sirin tó ti muhammed bin sirin so tó láwọn ọmọ ìyá tó pọ̀ òun ló tún wá gbà lọ́tọ̀dọ̀ anas olùkọ́ rẹ̀ náà lẹ́nu tó gba hadisi wa lọ́dọ̀ rẹ̀ ìyẹn anas ọmọ Málìkì radiyallahu anhu ẹ̀mẹ́jà gbàgbé anas ọmọ Málìkì òun ní fàábí eléyìí tó ni eléyìí tó gbé lọ́dọ̀ anabi fún kíni fún ten days ten years tó gbé so ó wà ní sahaba kan tí ti ṣe déédéé púpọ̀ jùlọ fàábí yìí ṣoṣo lànà lọ́dọ̀ wọn àti màmá ẹ̀ ànábì máa lọ bẹ̀ màmá ẹ̀ wò torí pé màmá rẹ̀ yọ̀ǹda Anas fún ànábì Muhammad so Anas wà tàtàrà bẹ̀ yẹn ọlọ́kùnrin bàbá ó wá sórí ire tó pọ̀ ó gba ìmọ̀ fún wa àrọ̀ kan nínú ẹ̀ ìyẹn ni pé wọ́n tún máa kọ́lá dá fún un sí pé nù dáadáa wípa dáadáa tó kọ́ kalẹ̀ Anas ọ̀hún náà lè kí ọ̀rọ̀ bí ọlá ni gbogbo èèyàn ló máa fẹ́ bá àwọn eléyìí ṣe yìí sin òjíṣẹ́ Ọlọ́run wọ́n dúró nílé ìmọ́lẹ̀ títọ́lọ́ọ̀bá láti má nábì lọ́wọ́ tí wọ́n wá jẹni tó lápá dáadáa wọ́n wá jàǹfààní àlùbáríkà àdúrà nẹ́bà Muhammad àtàpọ̀lọpọ̀ ìbádà náà tó pọ̀ tàbádà sọ̀rọ̀ pa ìbádà nẹ́bì sọ̀rọ̀sọ̀rọ̀ nínú ilé ẹ̀mà sọ̀rọ̀ pa hanef ọmọ mẹ́lẹ̀ kẹrọ di aláwọ̀ ni ó wà nù mímú kìrì nẹ́bì rẹwáyà tẹ̀lé hadith nínú àwọn tó gba hadith tó pọ̀ wájú látọ̀dọ̀ sọ̀hábà àkọ́kọ́ ni pé ọmọ kékeré ni ẹlẹ́ẹ̀kejì ó lázàmà nínú ilé àti kíni àti níta abẹ́ aláàkójọ mọ́sàlá yọ́nù sí àti àwọn màmá rẹ̀. anna rasulallah sallallahu alaihi wasallam dábẹ́jọ́ òjíṣẹ́ aláìkí àtọ̀lọ́lọ́ kò máa bá zara alẹ́ eighteen allahu akbar anabi lọ bẹ ara alẹ́kan wò minal ansor nínú àwọn ará nàìjíríà tó túmọ̀ sí pé èèyàn bá já àfa kò nídìí lọ lọ àwọn náà jọ gbogbo àwọn tó máa ń fún wa ó dáa kéèyàn aṣọ ẹ̀wọ̀ ara yìí rárá láàárọ̀ tábà sálámà tán ó tún jọ méjì àrílágbájá ẹja lọ bẹ̀wò tí gbogbo ọba lè lọ ẹja ràn yẹn di méjì mẹ́ta kán lọ sí kíni kán lọ wá dẹ̀ wò ó ṣe pàtàkì púpọ̀ ànábì máa lọ ń bẹ àwọn ọmọlẹ́yìn rẹ̀ wò so ó dẹ̀ jẹ́sẹ̀ sí tó dáa àáfà máa lọ ń bẹ ọmọ kéwù rẹ̀ wò mo ní kí wọ́n á béèrè àlàáfíà yẹn ni so inú wọn ó dùn pé àti pé mo bàbàrà lọ́wọ́ àfa wà tó báyìí so ti kò so bẹ̀tà àwọn èèyàn máa ń kà á sí gẹ́gẹ́ bí ìṣesí tá a bá ńlẹ̀ yóò bá lé mi láwùjọ tó fún akátí ó dẹ̀ ṣe dáadáa tó kó jẹ́ gbogbo àtìgbà tá a bá lọ pé ah, àwọn afárá wa tó fún wa ló wá pò ní ìsìn báyìí hmm. mo ní wá ṣàdúrà fún ọ ní rárá ìyàtọ̀ wà láàrin mo wá ṣàdúrà fún ọ tí mo wá ṣe kí ni mo wá bẹ̀ ẹ́ o ó da kéèyàn lọ́mọ bẹ̀ ẹ́ o ẹni tá a bá rí àbí alákòjọ kò ṣe ọ̀rọ̀ fún anabi lọ bẹ ara lẹ́ka wò nínú àwọn ará Mẹdínà fatọ́ ìmọ̀ ìdáhùn tọ̀ ẹ̀mẹ́ Allahu akbar níbi tí mo àwọn èèyàn dùn tí wọ́n sóríire dé láyé ṣe anabi wa jẹun lọ́dọ̀ wọn tọ̀ ẹ̀mẹ́ ìyẹn kì í ṣe kóúnjẹ pàṣẹ bóyá dábìdù náà ni wọ́n gbé kalẹ̀ bóyá lábàá náà ni ó wá ṣe kí ni ó wá jẹun lọ́dọ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ó dá ká pèpè nǹkan kalẹ̀ tó bá ti sọ fún wa pé ah, nǹkan kékeré yóò ká ṣe kí ni ká pèpè rẹ̀ kalẹ̀ tá a bá ṣe lágbára náà so anabi jẹun lọ́dọ̀ wọn èké àtọ̀ lọ́lọ́ kó máa bá falamma kharaja amara bìbàkà ní minal bayt bàtà nàbì fẹ́ jáde nínú ilé yẹn ẹ wò sí sí eléyìí tó dá abẹ́wò Allah subhanahu wa ta'ala gbogbo àwọn tó ti jogún lé fún má jẹ́ kí agbègbà nígbà ní kó lò ní olè má jẹ́ kí wọ́n lò nínú tàǹgbàǹjo àwọn tí wọ́n ti kọ abẹ́ kọ́sà kọ́ fáwọn náà ọ̀la ìpè méjì rẹ̀ ọlọ́run yìí tó ti ṣe kójọ mọ́jọ́ ọbàjẹ́ kan ó kàn mọ́sí jẹ́ kí wàhálà òde bá wa ń bẹ̀ ntí máa mú ìlú túmọ̀ jù ṣẹlẹ̀ sí wa ọlọ́run ntí máa mú ìlú túmọ̀ jù ṣẹlẹ̀ sí wa gbogbo tó ṣẹlẹ̀ fún àmọ́ ìyàwó anáka yàrá abẹ́ Allah subhanahu wa ta'ala afàsìkò irun tí wọ́n lórí dáadáa bá wa fi tútù bá fi dùnnú bá fi rọ́pò fún wọn lọ wà bá wọn rọ lójú gbogbo tí wọ́n bá ìṣẹ̀sìn náà lọ abẹ́ Allah kójọ máa sábà foríjì wọn bá yá fi wọn lọ bá gbà wọn lábọ̀ mọ́ àjẹkí ìwé ìṣẹ̀lẹ̀ mọ́ so yẹn túmọ̀ sí pé tíyàn bá ní ilé ilé láwọn àǹfààní kan tíyàn máa ń ṣe ń bẹ̀ gbàtà náà bí fẹ́ jáde kúrò nínú ilé yẹn tó gbèrò láti jáde kúrò nínú ilé yẹn ó wá ó wá wò pé ó pàṣẹ pé ẹ jẹ́ kí n wò àyè kan kí ló fẹ́ ṣe láàyè yẹn fàmọ́bọ̀ ha làwù alàbẹ̀sọ̀tìn wọ́n wá rí i pé àyè tá ànábì dúró sí nínú ilé yẹn tó ti fẹ́ kírun ó fẹ́ kírun ni o tó ti ó wá wọn omi sílẹ̀ nábàá ó wọn omi sílẹ̀ wọ́n nítorí kí ló fi wọn omi sílẹ̀ bẹ̀yẹn ni pé eruku ti wà ń bẹ̀ wọ́n kírun bẹ̀ tẹ́lẹ̀ ibẹ̀ láti mọ̀ pé mùsùlùmí nínú ilé wa a gbọ́dọ̀ níbi kan tá ti mọ̀ ẹ̀yàn náà fìlà so okò sí láìfi kéèyàn ó ṣe kí ni ó dà tó bá jẹ́ pé a lè yọ bí sẹ́lọ̀n kékeré kan so àwọn èèyàn máa ń yọ dání dání tébù kankan rẹ̀ wọ́n ní ibi ò láì tí wọ́n ṣe kí ni tí ó ti máa jẹun dání so apart from dining àwa tá a lè yọ dining wáyé tá a lè yọ ibi tá a ti mọ ṣe kíni kí tẹ ó wà ń bẹ stable nínú tá a lè ṣe mẹ́rin bá máa ṣe àwọn àwọn afílẹ̀ bẹ́ẹ̀ sọ́lù sọ́lù sọ́lù sọ́lá ẹ̀tẹ̀kùn fìlì bòyó ti ẹ máa kí àwọn ìrun yín nínú ilé látẹjálógún yóò tẹkùn màkọọdẹ ká má sọ àwọn ilé wa di kí ni ìtẹ́ so ó láǹfààní ó dá mùsùlùmí ọkùnrin ibi tó dá kó ti yẹn nẹ́sìlà ní kí ni nínú ilé so Ramadan ní ń bọ̀ yìí ṣé yẹ wa ká tó jẹ sàárì ka yẹn mẹ́sìn nínú ilé wọn ò ní ká kásámú nínú ilé mẹ́sìn náà ti ní ká kásámú àwọn ìran ọ̀ràn wa ká lọ ṣe kí ni bẹ́ẹ̀ bá tó wọlé ó da kó tó yẹn mẹ́sìn là nínú ilé rẹ̀ téèyàn bá tó wọlé àwọn obìnrin wa àwọn ni wọ́n ní kí wọ́n kírun nínú ilé so àmúdá kí bàbá àbálẹ̀lẹ̀ kó ní àyè kan tí ó ti máa ṣe kí ni tí ó ti máa kírun kódà èèyàn máa ń ṣe nǹkan táwọn èèyàn mọ̀ káwọn ṣe bẹ́ẹ̀ a sì dánilẹ́kọ̀ọ́ fáwọn obìnrin wa ọmọ wa nínú ilé wípé ẹ wá ó yẹ jẹ́ ká sọ̀rọ̀ ọlọ́run báwọn sọ̀rọ̀ kálukó jòkó fankásùbà tán ẹ padà sínú ilé so àwọn àyè kọ̀ọ̀kan yóò túmọ̀ sí pé èèyàn máa ń láwọn àsìkò kankan nínú ilé ànábì kí àtọ̀lọ́ ọlọ́run kó máa bá inú mọ́sálásí tó wà nínú ilé yẹn wọ́n ń pè ní masjid wọ́n máa ń pè ní mọ́sọ́lá àyè kan tá a kan pèpè àfúkíní láti máa fi kírun fọsọ́là àlẹ́ yìí ìgbà tí wọ́n tẹ́ ìtẹ́ yẹn kalẹ̀ táwọn ẹbí gbomi wọn lẹ̀ torí ìdọ̀tí eruku tó ti kíni tó ti wà ń bẹ̀ sọ́là àlẹ́ yìí ó kírun lórí ìtẹ́ yẹn tí wọ́n fún un ó kírun lórí ìtẹ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ wa ẹlòmíì agbọ́tàwa tí à ń lo omi tómi wọlé ẹlòmíì ò lájẹ́ àlùwàlá kò dá sọtẹ bá bẹ kírun nílẹ̀ lómi àṣírí yóò tú pé wọn kírun nulẹ̀ àwọn ọmọ òwúyín báyìí dúpọ̀ pé yẹn ṣe exercise bẹ̀tẹ́ bá ti dé àyè yẹn àwọn ọmọdé ó ti lọ múra ọmọ obìnrin ó sàlẹ̀ lọ mú hijab ọmọ ọkùnrin ó sàlẹ̀ lọ sí kíni lọ mú fìlà pé ah, bóyá àsìkò òun ṣe kíni àsìkò òun tó so ìṣesí kan ni tó yẹ ká mọ̀ pé àtàwọn bá ti fẹ́ kí mọ̀ àwọn báwọn ẹ̀ṣẹ̀ ṣe máa múra olùlọ́wọ́ jàlábí àtòwò mọ̀ pé àwọn afọ́fà máa ń wọ̀ lọ́mọ zid ni tó ti rò pé àwọn fẹ́ ṣe mẹ́fìlì ni àbáwọn fẹ́ ṣàfikà nínú ilé àbáwọn fẹ́ ṣe tẹ̀lẹ́wàtò Qur'an àwọn Qur'an wa náà ó dá kámẹ́ka nínú ilé sọ́là àlè ànábì kírun nínú ilé wọn ìrún wo ló kí òṣèlú mẹ́fìlì ń bẹ́ẹ̀ kò wá fi máa bẹ́ẹ̀ wà dáhà lẹ́hùn sallallahu alayhi wa sallam ànábì wá sí kíni ó wá bẹ̀ lọ́hùn fún wọn. tó túmọ̀ sí pé ẹni tá a jẹun lọ́dọ̀ rẹ̀ ẹni tó gbàlejò lọ́dọ̀ wa tó gbàlejò wa ẹni tá a mú lọ́dọ̀ rẹ̀ kí ló ká ṣe fún ká fún náà. dáhà lẹ́hùn ànábì sábà gẹ́gẹ́ bó ṣe ṣàdúrà fún màmá Anas ọmọ Malik àti Anas ìyá rẹ̀ tiẹ̀ ló tiẹ̀ bèrè pé ànábì máa ń tọrọ àdúrà fún mi àmọ́ àtúndí sẹ́lẹ̀ míì eléyìí tí àkàràjà Abu Dawud وكذلك ahmed والدارمي في سننه في musnadi a rí i pé ó ní anabi bẹ sáàdù ọmọ ọ̀bádàwò tó jẹ́ aṣáájú àwọn azraj ó bẹ sáàdù ọmọ ọ̀bádàwò nígbà tó bẹ sáàdù ọmọ ọ̀bádàwò anabi jẹun lọ́dọ̀ rẹ̀ nígbà tó jẹun tán anabi wàá kọ́ aládùúgbò àti ìrìn ṣe kí làdúrà yẹn nú àdúrà tá a gbọ́dọ̀ ha bẹ́ẹ̀ yóò bá wa mọ̀ yẹn ó lè ṣe ní iná faralé ọlọ́wà wa sàn ilẹ̀ fún ẹkú gbàlejò wa o ilé yín ò ní bàjẹ́ o ọlọ́wà àgbọ̀n ẹlẹ́dàá ọlọ́wà dárúkà gbogbo tọ́lọ̀ fún yín o ànábì ní akala ta'amakum al-abrar akala ta'amakum al-abrar àwọn ẹni wọn jẹun lẹ́yìn wà aftara indakum sa'imun aláwẹ̀ tunu lọ́dọ̀ yín ẹ máa wo gbogbo àwọn ìṣesí yẹn ẹni rẹ wọlé aláwẹ̀ ti kíni aláwẹ̀ jẹun wa sallati alaykum almalaika àwọn màláìka náà ṣe kíni wọ́n tọrọ ọ̀kẹ́ fún mi àti gbólóhùn gbogbo àdó ànábì ó dẹ̀ ń gùn níta lè ha ni àdó ànábì ó ṣe kíni òǹgbẹ́ ilé bala ẹ̀ mẹ́ta nù rẹ̀ akala ta'amakum al-abrar wa aftara indakum sa'imun wàsọ́láta aleikum malaika ìwáyà kan wà tó yẹ ziyada yẹn ziyada bó ti bá àwọn olùmọ̀ lẹ́rẹ̀ lórí wọn ni wà zakarakumullahu fi ma inda zakarakumullahu fi ma inda ọlọ́run rẹ̀ yóò rántí yín nínú orí tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìyá mi yóò kú orí ọ̀dọ́ rẹ̀ rántí yín àmọ́ tó wákẹ́ mẹ́ta yẹn náà ni akalatọ̀ amakumul abrar wà áfítọ́ra ìdákùnmù sọ ìmú wà sọ láti alaykum màláìka ẹni táwọn màláìka bá ń tọrọ kẹ fún tá ń tọrọ àforíjì fún kílẹ̀ mọ́tẹ́ni yẹn ṣe ó dẹ́la àṣeyọrí nìyẹn abdullah kojú wọn sàyọ ní síwá. na àdásánà aliyu bin hujr قال حدثنا صالح بن عمر الواسطي عن أبي خلادة خالد بن دينار قال جاء عبد الكريم أبو أمية إلى أبي العليا عبد الكريم أبو أمية ó lọ bẹ̀ sàbẹ kan tí wọ́n ń pè ní abi aliya ó lọ bẹ̀ wò ìyẹn ní rufai ibn mihran ó lọ bẹ̀ wò wà alẹ́ ìtìyàbù sùf abdulkareem aṣọ tó wọ̀ ǹjọ́ yẹn aṣọ kí ni alẹ́ ìtìyàbù min aṣọ irun bí òwú náà fi ṣaṣọ yẹn bí òwú náà ti kí ni náà ti ṣaṣọ yẹn bẹ́ẹ̀ ó fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ẹni tá a fẹ́ lọ bẹ̀ irú sísí wo la gbọ́dọ̀ gbé débẹ̀ a múra dáadáa tá a bá fẹ́ jáde nínú ẹ̀kọ́ kata fẹ́ kọ́ ní ẹ̀mí adábò yẹ àzìyàrá ẹni tá a bẹ̀rẹ̀ lọ́dọ̀ kà ó rẹ̀ yín ni àbó alẹ́ ṣe wọ́sọ yìí òdi aṣọ lẹ́wọ́ ìyẹn ṣe bẹ́ẹ̀. faqala lahu abu aliya abu aliya wa sọ pé innama hazi siyabu rọ̀bán aṣọ tó tiẹ̀ wá wọ̀ yìí kì tún sasọ mùsùlùmí aṣọ àwọn àwọn ẹlẹ́sìn míì ni ibẹ̀ láti mọ̀ pé gbogbo aṣọ tó bá ti ti ti jasọ islam tàbí irú aṣọ lágbájá wò ni èèyàn gbọ́dọ̀ sí kí ni ní wọ. eléyìí la sọ yorùbá ní àwọn aráyé sákàn nínú àwọn ẹ̀sìn nínú àwọn ẹlẹ́sìn mi tó yẹn kì í wọ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ tásọ kó bá ti fi jẹ́ pé aṣọ tá a màmá àwọn kan so aṣọ yẹn ò kọ́kọ́ sasọ tó dáa ẹlẹ́ẹ̀kejì ó tún wá aṣọ tí ìsasọ mùsùlùmí tá a tásọ àwọn ẹlẹ́sìn Abu kí ló wá sọ mùsùlùmí náà ó ní o ẹ wọ́n bá pé àwọn mùsùlùmí o ìdá àtàzáwàrú tán bá ń bẹ̀ra wọn wò tán bá fẹ́ lọ bẹ̀ra wọn wò gbogbo àtìgbà tán bá fẹ́ jáde láti lọ bẹ̀ yẹn wò kí ni wọ́n bá ti tajammalu wọ́n máa ń ṣẹ̀sọ́ Allahu akbar so mi ò mọ ibi tí àwọn èèyàn ti rọ́bùn nínú Islam mi ò mọ ibi tí ti rí tajammalu ìyá máa ṣe kí ni ìyẹn aṣẹ̀sọ̀ wẹ́wẹ́wù tó dá anabi sallallahu alaihi wasallam tó bá fẹ́ jáde ìyàwó ni òun ló mọ́ bá fi kírímù Allahu Akbar wọ́n ba ya. wọ́n wá jẹ́kí ni wọ́n wá kírìmù ẹ̀ àwọn sàhábà bá débi pé ànábì tó bá jáde lọ àwọn ọmọ ń gbóòórùn lọ́fíńdà lára ó lo okò bí gbà yí pé àágùn ara ìkan lọ́fíńdà ni so ànábì láwọn asọ̀kan eléyìí tá padà mú wánú hadith abẹ kójọkójọ ajújọ mẹ́jọ lọ àsìkò tí kò wá nípa pamọ́ abẹ aláàkójọ kò wọ́n fà yọnu abẹ kójọkójọ afọkọrọ mọ̀tà ló láyé wàlá hawla wàlá quwwata illa